yíyà ká sọ̀yàn di ọmọlúwàbí ká jẹ́ ká mọ̀ wípé lágbájá o o fírì kò sí ẹnìkan tí ó lè mú ẹ láti lè má ṣe àwọn nǹkan tó bá yẹ kí o ṣe ṣòwò fún ọmọ èèyàn ní àǹfààní láti lè ṣe iṣẹ́ ìtújọba wù ú wọ́n fọmọ ènìyàn láǹfààní láti lè sọ tó bá wù ú lẹ́yìn la pè ní freedom wọ́n lè a ní freedom of speech a ní freedom láti ṣe nǹkan tó bá wù wá sọ̀rọ̀ wọ́n wá máa fún ẹnì kọ̀ọ̀kan wa wọ́n máa fún wa ní ààyè láti ṣe àwọn nǹkan. sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ àwa fẹ́ àlùkòríyà àwọn tí wọ́n fún wa ìpè alẹ́ tọ́ láti ṣe nǹkan tó bá wù wá kápọ̀ yé ní ìbámu sí àgbà àrùnkẹ́yìn àti àdìsí òjíṣẹ́ ọlọ́run ọba tí a gbọ́yé pẹ̀lú ẹ̀ òun náà ni wọ́n máa jẹ́ nǹkan tó ṣe pé ó máa dáa jù fún ẹnìkọ̀ọ̀kan wa nítorí wípé a rí àwọn èèyàn kan lórí ayé tọ́jẹ́ wípé ibi tí wọ́n ń pèpè sí òun náà ni wípé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ní freedom wọ́n gbọ́dọ̀ tú wa lẹ̀ ká máa ṣe nǹkan tó bá wù wá lórílẹ̀ ayé kí ẹnì kọ̀ọ̀kan máa ṣe nǹkan tó bá wù ú òun ló nira rẹ̀ ẹnu dé ìgbàdákàwò náà ní wípé àwọn nǹkan méjì òun náà ni ìjọba wò tiẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìwọ tó o bá ń ṣe fídọ́ọ̀mù rẹ fún ara rẹ o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fìlera kẹ́ ẹnì kejì rẹ. ó lè ijoba ìjọba òdílé ìwò rárá ní àbájá alágbára lórílẹ̀-èdè wa tá a wà yìí èèyàn lè máa ṣe nǹkan tí ó pè ní freedom ìgbé òun lòun ṣe nǹkan yẹn fún ara àwọn òun àdúṣe tí ó sì tún máa fi nira kan ẹnì kejì rẹ nínú tiwa yìí kò rọrùn ṣùgbọ́n orílẹ̀-èdè kan yàtọ̀ sí orílẹ̀-èdè wa yìí ó rọrùn bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ìnáwó tí ó wà gbé gbọ̀ngbọ̀ngbọ̀n síta tọ́jọ́ wípé yọ wà máa di gbogbo àwọn èèyàn ní àdúgbò yọ máa di wọn lọ́wọ́ ẹni tó bẹ́ẹ̀ sùn kò ní ráàyè sùn àbẹ́rẹ́ mi jẹ́jọ́ ń gbélé pọ̀ ẹni tó kẹ̀jì láàárọ̀ díẹ̀ lùwọ́n bá yẹ ẹ́ dé òkè ẹni kejì ní òun ti bẹ̀ẹ́ ṣe ọbẹ̀ yọba gbé wọn lè ní nǹkan lé wọn yọba nílé kó bẹ́ẹ̀ àgbẹ̀lẹ̀ mọ́tọ́ gbé láìpẹ́ ìyẹn ti ń kàwé ní kàwé ní yàrá yàrá èyẹ mọ́ ẹ̀jọ́ yìí sọ ní ọ̀dọ̀ wa níbí yìí eléyìí ká má fi aburú kan ẹnìkejì wa àìsábà rí i ṣe púpọ̀ àwọn tí wọ́n bá máa rí i ṣe. òun náà ni àwọn tó jẹ́ wípé bóyá wọ́n lówó lọ́wọ́ àbí wọ́n ma àwọn nǹkan kan ọ̀nà tí wọ́n lè gbà láti lè pè bí ẹjọ́ bá jẹ́ bí agbófinró tí ó lè wá àlọ́ àwọn àwọn tó bá mọ òfin àwọn ni wọ́n lè báyẹn bá pè náà tó ti di ó lè wọn dáadáa àwọn ni wọ́n wà lọ́wọ́ ẹgbẹ́ ọ máa ṣe bọ́bá ti wù wá. Ìka alákọ̀ọ́kọ́ tí ìjọba tẹ́lẹ̀ bá ti jẹ́ pé oúnjẹ tó ń fún ara rẹ̀ kí ọba ti lè rákẹ́ nìkan. Ìyàwó rẹ̀ pẹ̀ inú yàrá rẹ̀ nígbà tó ti lè rákẹ́ nìkan náà. Bàbá àmọ́ bẹ́ òkè kọ́ máa bẹ́lẹ̀ rẹ̀ kọ́ máa ṣe dọ́wà wù ní ara rẹ̀ nìkan. Òun náà ni ó ṣe eléyìí fún nǹkan alákọ̀ọ́kọ́ tíjọba kọ́kọ́ nínú yẹn tó fi máa ń jẹ́ gbé fídọ́mù ẹnì kọ̀ọ̀kan ó ní sùtì ẹ̀mú ẹ̀mí lórílẹ̀‐èdè wa àárín eléyìí sí dáadáa. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ìjọba ọ̀sẹ̀ fẹ́ gbogbo fídọ́mù kan ọba ní kó o ní mọ́ta bá pẹ̀lú ìjọba gbogbo fídọ́mù tí ọba ní kọ́ ọmọ ní ọ̀kàlẹ̀ pẹ́sidẹ́ǹtì ẹgbẹ́ máa ń sọ̀rọ̀ nínú yàrá èèyàn kí ọ̀kan máa bú ilé yìí kì í ṣe nǹkan tí ó lẹ́tọ̀ọ́ ọ̀kan lè bọ́ síbi transformer ọ̀yà dákì olùkọ́ fún wọn nìkan níjọ́ ládùúgbò òun ni ọ̀fẹ́ balùwẹ̀ ẹ̀yẹ ẹ̀yẹ lọ́dọ̀ ìjọba ìdílé sọ èsè ìjọba òun ni jẹ́ àfún ẹ nínú fídọ́ọ̀mù bẹ́ẹ̀ fídọ́ọ̀mù tó jẹ́ wípé ọ̀wà jẹ́ pé yọ̀wà máa àfẹ́sì ìjọba oríṣi ọ̀nà òun náà níjọba ń lò láti ṣe léyìn náà ìtọ́jọ́ ní ẹ̀tọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ ètí ìsọ̀nà ẹ̀tọ́ ọ̀nbẹ̀ǹbẹ̀ lórílẹ̀-èdè wa ní ìsìn báyìí ìjọba ó ti òwe gbé ẹnì kọ̀ọ̀kan òun náà ní ọlẹ́tọ̀ọ́ kó ṣe ẹ̀sìn wù ẹnì kọ̀ọ̀kan lọ́lẹ́tọ̀ọ́ wípé kó ṣe ẹ̀sìn wù so látara bẹ́ẹ̀ tí àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó jẹ́ mùsùlùmí nísìnyí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan lórí ẹ̀sìn wọn tọ́jà ìgbé lónìí òní dé a ìjọba òní dé àwọn eléyìí nǹkan tó bẹ́ ṣe yìí a gbọ́dọ̀ gbà fún wọn láti ṣe nítorí dé nǹkan tó wà lábẹ́ tíjọba wò òun náà ní wípé orí padà wá di ariwo orí padà wá di nǹkan so ìjọba máa táwọn èèyàn lọ́wọ́ kù láti lè mọ́ ṣe lé lọ́wọ́ bá jẹ́ pé gbogbo agbègbè kan yóò di ibi tí àwọn èèyàn ò ní lè gbádùn ara wọn mọ́ bẹ́ẹ̀ tí wọn ò ní lè mọ́ tí wọ́n máa jà tí abúlé wọn máa ṣẹlẹ̀ ìjọba ìfipẹ́dẹ́lẹ̀ lọ ṣẹlẹ̀ so ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún máa ṣe àbùsí lábẹ́ irú àwọn ìjọba ìdúró àwọn tó jẹ́ bí orílẹ̀-èdè wa ìbí so ìdájọ́ àfẹ́sàlàyé fún wa òun náà ní wípé àgbọ́yé wa lórílẹ̀ ayé lónìí òun náà ní pé kẹ́míkọ̀ kan ó lè dáhùn èèyàn sá tí wọ́n ń kí àgbáyé gan àwọn tó kú tún tó ń ṣe dáadáa lórílẹ̀ ayé gan ìdáhùn náà wá náà ní pé kẹ́míkọ̀ kan ó fún ìdájọ́ lọ́wọ́ wọn ìyẹn ló jẹ́ pé àwọn kan ní ọkùnrin àtọkùnrin kí wọ́n máa fẹ́ ara wọn so ìjọba yóò fi ẹsùn bẹ́ẹ̀ lọ kí ló lé lé lẹ́yìn láti fẹ́ fẹ́ ra wọn tó fẹ́ ra wọn kí ìdówó òun ṣe ń gbèsè ayé ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ àṣẹ ẹ̀jẹ̀ wọn ni wọ́n máa ṣe ẹ̀rọ ẹgbẹ́ bílẹ̀ ẹ̀yìn náà lẹ́tọ̀ọ́ àrùn lọ́wọ́ ẹ̀tọ́ bá ní ọmọ ṣe gan-an àwọn olùkọ́ ọgbẹ́ wọn ṣe ní àmì ìdí ẹ̀jẹ̀ ìdí ọgbọ́dọ̀ jù ú ṣe wù ẹ̀jẹ̀ ó tó bá wù ìdílé sọ látara bẹ́ẹ̀ àwọn táwa jẹ́ mùsùlùmí ká má nẹrù ìròyìn jákujàku báyìí ìròyìn tí ọ̀dá ni ìròyìn tí òwúlò ni ṣùgbọ́n tí wọ́n bá gbé wá tí wọ́n gbé èèyàn yọ dàbí ìròyìn ìròyìn gidi lápèjúwe tí èèyàn ọ̀fẹ́ dàbí ìròyìn gidi nìsín tí ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ ṣèyàwó táwọn fẹ́ bá ọkọ sọ̀rọ̀ táwọn fẹ́ báyàwó sọ̀rọ̀ nínú ẹ̀sìn ẹ wo bá a ti máa bá ìyàwó sọ̀rọ̀ á sọ fún mi pé ọkọ rẹ òun ló ní àṣẹ lórí rẹ o ò lè fẹ́ jáde kó sọ fún ọ pé kó má jáde o ọgbọ́dọ̀ tẹ̀lé ni o tó o bá ti ń tẹ̀lé òun ló fi ìyọnu ọlọ́run o ọkọ rẹ lẹ́yìn ọlọ́run òun lọ́kàn o ẹgbẹ́ gbàdá máa sọ fún obìnrin yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ sí ìjọsọ fún obìnrin yìí dé nǹkan tí ọkùnrin tó lè ṣe obìnrin gan-an ó lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. tó ẹ̀kọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn bọ̀ wá ọmọdé kọkùnrin ọgọ́rin ọgọ́gọ́ mọ̀ wípé òun gẹ́gẹ́ lè di ọ̀gá lórí ọkọ òun kò fún kò lè sí bí òfin lè bí àlàyé àdófin àgbáyé yóò wá sọ fún obìnrin wípé ìwọ obìnrin o máa tẹ̀ láti ọkọ rẹ̀ kú sí èrò lè bá nínú ìwé òfin wọn láyẹ̀rẹ̀ ìkànnì ọ̀gbẹ̀gbẹ̀ ni pé yẹ ọkọ ní ìtọ́ orí ìgbà ìjọba òbí kó ṣe ìyàwó náà ní nǹkan tó bá wù kí wọn bá jọ gbádùn ara wọn tí wọn bá jọ yẹra wọn tí wọn kọra wọn lẹ àti gbé ilé tí èsì lè kọra wọn lẹ àti gbé kalẹ̀ ìyàwó lè rí bẹ́ẹ̀ tó gbẹ eléyìí ò jẹ ní tèmi yé mo fẹ́ dá ìbọn sẹ ọkọ rẹ nìkan pé eléyìí ò jẹ ní tèmi yé mo fẹ́ dá ìbọn sẹ àwọn méjì ọjọ́ náà lọ nǹkan tó fi ẹ̀sìn nǹkan tó fi orílẹ̀ ayé nǹkan tó wá ìyẹn ní tiẹ̀ ṣùgbọ́n àwọn bàbá wa ò ṣe bẹ́ẹ̀ àwọn ọdún ṣáájú lọ ò ṣe bẹ́ẹ̀ fọ́kọ àti ìyàwó ẹ̀sìn ò ṣe bẹ́ẹ̀ fọ́kọ àti ìyàwó yọ máa sọ fún yín pé àlìjẹ́ náà rẹ ọ̀dọ̀ ọkọ rẹ láwà ọgbọ́dọ̀ tẹ̀lé ọgbọ́dọ̀ ṣe àwọn kankan fún sọ̀rọ̀ fi jẹ́ ike ká má ṣe àtìgbọ̀yé ike lórí pé àfẹ́ ní freedom kàtìwá wò wí pé wọ́n ti tu wa lẹ̀ so ẹ mẹ́jẹ̀ ká sí ọ̀rọ̀ yẹn ẹ mẹ́jẹ̀ ká sí lórí ìtayé ń pè wá sí nǹkan tó burú jọjọ ni tí èsì nǹkan tó dá kí ọmọ àti bàbá ní àwọn ìlú ti wà advance ọmọ àti bàbá wọn ò ní ríra òsì pé èmi náà kan bá ti lè di ọmọ kan ó ti di pé ó ti fi kọ́ máa ṣe tó ọmọ ọba wọn bá ti di eighteen years ó ti di ẹgbẹ́ tó yí wù lórí sí ìdí ayé ẹ̀ ẹnìkan ọgbọ́dọ̀ ọ̀dọ́ bàbá rẹ̀ ló sọ pé ó gbé lọ kóòtù ni ó gbé bàbá rẹ̀ lọ kóòtù ni. tó yẹ ẹgbẹ́ ní àwùjọ wa àti gbẹ́tẹ́ sì mú wa ọ̀sọ́ báyẹn fún wa. ọ̀rọ̀ bàbá sì lẹ́tọ̀ọ́ lórí nǹkan ọmọ rẹ̀ kí làbọ̀ fún mi. ṣùgbọ́n lọ́wọ́ fún wa tó látara bẹ́ẹ̀ táwọn náà bá wo abala yẹn wò ó. àwọn wa máa rí ẹ̀sìn ní nǹkan tó dá ewéko dẹ̀rí bẹ́ẹ̀ àwọn nǹkan náà ní ká máa ṣe òun gángan ló ń wá bú wá fún wa ó ń mú ìnira wá fún wa tó jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀ra fún ẹnì kan fún ọgbọ́dọ̀ sọ̀ra fún so látara bẹ́ẹ̀ akọ́fẹ́ sàlàyé fún wa yìí pé ẹ̀sìn bẹ́ẹ̀ wò yìí òun gángan òun ló máa ń pèpè sí freedom ẹ̀sìn ẹ̀sìn gángan fún ara rẹ̀ òun ló ń pèpè sí kíni o ṣùgbọ́n freedom wo lẹ̀ sí gbèpè sí ìdí òye wa nìyẹn freedom kan sí gbèpè sí ni wípé ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ ẹrú ẹnìkan ó sọ fún wa wípé olórí ìjọba gan láfàdúlà bẹ́yìn náà lẹ arọ́bí wàlẹ̀ ajáde ńlá àbítẹ́kùn lárúbáwá àtẹ̀tí èsì lárúbáwá ẹnìkan ọ̀rọ̀ lájúra wọn lọ àgbẹ̀bẹ̀ lọ́rọ̀ olórí tó wà lókè kò ní sọ pé òun lọ lágbára ju ẹjọ́ wà lẹ́lẹ̀ lọ ọmọ olórí kò ní sọ pé òun lágbára ju ọmọ ẹgbẹ́ jẹ́ tálákà tó wà lábẹ́ rẹ̀ kò ní sọ pé òun lágbára ju lọ. ẹ̀sìn kò fẹ́ kí èmi àti ẹ̀ka jẹ́rú fúnra wa freedom tó fún wa nìyẹn ṣùgbọ́n ọ̀fẹ́ ká jẹ́rú fọlọ́ ọ̀fẹ́ ká jẹ́ ẹrú fún ara wa ọwọ́ afẹ́ ká jẹ́ kí ni o ẹrú fún ọlọ́run. ọlọ́run náà fẹ́ jẹ́ fún yẹn òun ti wá mú gbogbo nǹkan tó fẹ́ ká ṣe ó ti ṣàlàyé ìdí ọ̀fẹ́ ká ṣe ó ti ṣàlàyé so ìtọ́lọ́ ọba ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ọ̀rọ̀ lónìí àwọn tí wọ́n jẹ́ àwọn bàánú ìsọ̀rọ̀ yìí wọ́n di ẹrú lábẹ́ fẹ́ fìràhánà olóńgìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn bàánú ìsìnkú ọlọ́wọ́ bá rán musa wá pé kó wá gba wá gba àwọn bàánú ìsìnkú kúrò lọ́wọ́ àwọn tí fìràhánà àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n fi hàn ọba ọ̀fẹ́ kí àwọn ìsìnkú kí wọ́n wà lábẹ́ tí a bá ti wà lábẹ́ kò ní jẹ́ kó rí àwọn nǹkan tó yẹ kó ṣe kò ní jẹ́ kó rí ṣe kò ní jẹ́ ó rí ṣiṣe kò ní jẹ́ ó rí freedom kò ní jẹ́ ó rí kankan so kò ní sí freedom kankan fẹ́ nìyẹn gbégbé ẹni yẹn ti wà lábẹ́ rẹ̀ totally olóńkọ̀ntró rẹ̀ ọlọ́wọ́ bọ̀ fẹ́mi ní ìrànlára ìyẹn ni wọ́n ń pè ìjọba fún wa ní freedom wọ́n fún wa ní independence so ọlọ́run ọba ìtọ́lọ́ ọba fẹ́ ṣe nìyẹn so ọlọ́run ọba yọ àwọn ọba ní sọ́yà kúrò ní abẹ́ fẹ̀rẹ̀ áhùn fẹ̀rẹ̀ áhùn tó jẹ́ wípé ó fi ìyà jẹ wọ́n kò jẹ́ kí wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ ṣe ìlú oṣù bọ́lá ọba tí wọ́n yọ àwọn èèyàn yẹn àwọn áhùn kìkà àwọn tí wọ́n já wọn kìkà bì nígbà náà àwọn èèyàn wúdí àwọn náà sọ̀rọ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún ẹ àwọn ti di ẹrú fún àwọn àfẹ́ àwọn wọ́n ti sọ wọ́n di àrìbá bá mi ti sọ wọ́n di second god bẹ́ẹ̀ làwọn yẹn lẹ́rù ilé ayé lónìí náà wọ́n á máa sọ ìrírí àgbà sọ ṣéwù mi yọ sọ di second god ẹgbẹ́ ṣéwù yẹn ni wọ́n máa control gbèsè ayé ọ̀rọ̀ sọ́mọ́ ìyàwó yẹn lónìí o sọ òdìdìmọ́ ògbọ́dọ̀ tẹ́gídì bàbá yẹn bẹ́ẹ̀ làwọn yẹn mí òòsà òun ni sọ di second god ọ̀dọ́ wọn orí ọdún bàbá tí mo lè travel ní ọ̀rọ̀ travel ọ̀rọ̀ travel ìgbésí ọlọ́ba tí wọ́n mú tó tó lára bẹ́ẹ̀ ìdí ọlọ́run ọba òfẹ́ kò yẹ ọlọ́run ọba òfẹ́ kó jẹ́ wípé ẹnìkan ni ó dúró ní òbí fi mọ́ gángan mẹ́ni gángan ọlọ́run ọba ọmọ ní tí ó tẹ̀lé lọ́la náà òfin mẹ́ni gángan ọlọ́run ọba ọmọ gángan ẹnìkan ni ó dúró tí ó wà á dúró pé èmi yìí ó ni mo fẹ́ máa kọ̀ntró gbogbo yìí ìdí bá ní kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa ṣe ìdí bá ní kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa ṣe ọlọ́run ọba sọ látara bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ ọlọ́run ọba ó máa ń ṣe ìtúlẹ̀ ẹ̀ lórí àwọn ẹranko òṣọ́rọ̀ ọba ń sàlẹ̀ máa kó obìnrin kan wọ iná nítorí mùsù tó dé ìmọ̀lẹ̀ kò fún lóúnjẹ kò dẹ̀ túlẹ̀ kọ́ máa jẹ́ ọlọ́run tó wà láti náà. torí pé ọlọ́run bàbá kí freedom wà fún kí ni o àwọn ẹranko náà kó má fẹ́ jẹ́ pé wọ́n tó bá mú ẹranko túlẹ̀ tó fún ní ó fún lẹ́rìí jẹjẹ ó fún gbogbo ẹ̀ ó wà sàárín tiẹ̀ náà kébi ọkàn wa dé mọ́lẹ̀ àti ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ní káfíńà àti ilé tuntun èyí fún díẹ̀ wájú mi ìdí ọlọ́wọ́ bá ń pè ní freedom òòlù yẹ má jẹ̀rú fún ẹnì kankan àyàfi kọ́ ọ jẹ́rú fún kí ni ọlọ́run nìkan nǹkan la máa jẹ́rú fún àwọn tó bá tó máa fẹ́ jẹ́rú fún ọlọ́run ọlọ́run ọba òtún fún wọn tipátipá ọ̀rọ̀ ìlà ìkìrọ̀ àfìdí kọ̀ọ̀dẹ̀tàbáyé yára rúṣù nínú ẹgbẹ́ ẹni abẹ́ jẹ́rú kò sí wàhálà ní ẹ̀sìn ẹ̀sìn lẹ́yìn fi jẹ́rú fèmí ọlọ́run òun lẹ́yìn fi tẹ̀lé ọba ọkàn yín fèmí ọlọ́run wọn ṣùgbọ́n àlẹ́ mú yín tipátipá àmọ́ sàlàyé fún yín àmọ́ ẹ̀sìlẹ̀ fún yín so àmọ́ sàlàyé pé báyìí báyìí báyìí lọ́wọ́ ní kí ẹ ṣe ìwọ náà sọ bá ní náà ká yìí ó gbọ́dọ̀ ilé lọ́rọ̀ mi ṣe ilé lọ́rọ̀ mi ṣe lórí òfin ilé ayé ọbẹ̀ bọ́ wọn ti sàn tó ń dúró sí yẹn ìtú ọba gbọ́yé gbọ́yé sẹ́ àpò ara rẹ̀ ìtú ọba gbọ́yé kúrò gbọ́yé sẹ́ àpò ara rẹ̀ ibi táwọn orílẹ̀-èdè ayé ibi táwọn pé independence freedom ìtú wọn pè lónìí ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀hún bẹ́ẹ̀ ọlọ́run bá fún wa nínú orí yàtọ̀ di kálukú ó ṣe tó bá fẹ́ ṣe nínú ẹ̀sìn kò ṣe lọ ọlọ́run bá ti mọ̀ pé táyé yóò fi parẹ́. ama ní mùsùlùmí ama ní yẹ̀wùdí ama ama àwọn tí wọ́n máa tẹ̀gbọ́ gbogbo oríṣi ti kan láàmà ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni wà láṣẹ aláwọ̀ tó bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá bá fẹ́ aláwọ̀ wà gbogbo wa ọba sọ́dọ̀ yọ̀ fún tuntun lọ́lọ́dọ̀ kò wọlé fẹ́ bẹ́ẹ̀ ààrẹ ọ̀kan ṣùgbọ́n àwọn tó bá wà lórí ojú ọ̀yàn wọ́n máa ṣe kíni ọ wọ́n máa ṣàlàyé fáwọn tí ò sí lórí ojú ọ̀nà látara bẹ́ẹ̀ àwọn kan náà mọ̀ bọ́ sínú ẹ̀. kí àwọn akẹ́kẹ́ ẹ̀kọ́ mọ́ ṣàlàyé kankan bẹ́ẹ̀ ni kankan kó fi ilẹ̀ kálukọ́ máa ṣe wá sí ṣe ìròyìn tó dáa ṣe ìròyìn tó dáa tó gbọ́ ọlọ́wọ́ bá torí ẹ̀mí fúnra òṣìṣẹ́ òun àwọn wa ó fún wa ọlọ́yin

tí wọn bá gbàgbé ti ní kí kúlò ojú tó wò ní jẹ kankan náà òkè ọ̀nà owó ni mo fẹ́ gbà sí tí tí ó fi máa rí láàrin wọn. ọlọ́run bá tó wá gbé ẹ̀sìn kalẹ̀ ó gbá àwọn òṣìṣẹ́ kalẹ̀ ọ̀nà tí píìsì lè gbà rí èlò nìyí. ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kẹ́sìn ọ máa kọ̀ǹtúrò ṣùkọ́ máa ẹjọ́ bá ti tẹ̀sìn ẹ bọ́ kúlẹ̀ ajẹ́ ẹ máa ṣàlàyé fún un ẹ ẹ ẹ máa ẹ ẹ lè kó sẹ́yìn sí àtẹ̀wé ní kókó kẹ́kẹ́ tí ọ̀rọ̀ mu wá ní tí ò ní sí wa alákẹ́kẹ́. ṣùgbọ́n àwọn yóò lẹ́sí iṣẹ́ ọ̀tọ̀ ní tí wọ́n mú wá ìyẹn ìròrí yẹn ni wọ́n mú wá fún ẹnì kọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ gbà lọ́wọ́. nítorí àsìkò òun náà ní pé ìkàtẹ́sì mu wá òun náà ní wípé ẹnì kọ̀ọ̀kan wa ó lè ṣe kí n tọ́ bá wù nínú àlèmùbà kí n tọ́lọ́run ọba sọ lè tó fún ọ ọlọ́ni ká wọ sọ ní ìsìn ilé ìwọ̀n wa ní ìsìn àtọ̀tí mi wọ̀ ẹ̀rọ náà náà wọ̀ àtẹ̀yìn náà wọ̀ ẹ̀rọ tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ wọ̀ ẹ wá sẹ́ni gbogbo àwọn òbí àtọ̀tí ra ṣe àtọ̀ ọlọ́ni a máa wọ̀ ní a máa wọ̀ àrí ibi. ìtàn pé pé ìtọ́lọ́run ọba gbọ́dọ̀ jẹ́ fọ́lọ́ yìí bóòlù ọlọ́run ti ní àwọn sọ òtún ti bọ́lọ̀ ti ní àwọn sọ ìjọba fẹ́ kó bò ó ti sọlọ́pàá tó máa jẹ́ pé ìwọ̀ tó wá wí ọ́rá àdúgbò ẹ̀wọ̀ ó fi gbogbo ara rẹ̀ lè ní ọmọ rẹ̀ ní òòlù. lẹ́yìn tó ń bí ya. ó ìtọ́lọ̀ bàbá ní kó o ṣe o tọ́lọ̀ ní pé kí mo fẹ́ kó o ṣe ní eléyìí mo ní ọmọ ṣe kó o gbọ́dọ̀ sí. ìgbà wọn ní kó o ṣe yẹn yóò ti wá ti tọ́pọ̀ ti tí ọ́ gan tó o lè fún tó bá wù ọ́ bẹ́ẹ̀.

kálẹ̀ tó rán lọ́nà tó jẹ́ ike ọba tọ́lọ́ máa fẹ́ káṣe mu ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn ẹyẹ orí tí wọ́n sọ tó ń tẹ̀gbẹ́ ọlọ́run ọba ọ̀yọ́nú sí irú ìwọṣọ bẹ́ẹ̀ tó ń síbẹ̀ ìjọba wa máa kílèmù ní pé freedom ní ìfẹ́ rẹ̀ ni ó o tún ràn lọ́wọ́ kí ló fẹ́ ẹ̀fọ́ àrí ìjọba òun náà ti máa ń ní o òun ló sọ pé freedom ní kéèyàn ọwọ́ tó bá wúyẹ o. ẹjẹ́ kẹ́nìkan kọ́ wá ṣe kí ni o kó bojú ẹ̀ kó múra rárá wọn àwọn àpapọ̀ ìjọba ìjọba òwúrọ̀ ó lè lọ wọn rárá. wọ́n ti wá ní àwọn àwọn náà fi pé ká gbọ́ wọn tó bá wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ parí parí lẹ́nu yẹn kò sóbìnrin kankan kò sí obìnrin kankan ọgbọ́dọ̀ tí kankan lé orí báyìí tí ó fi gba ìwé àtẹ lọ́ọ̀tẹ̀ mẹ́fù ẹ̀wù èṣù ní ti ìfẹ́ lọ́sọ̀rọ̀ rẹ̀. ìkan wáyà rí pé à kí ni irú kílẹ̀ ṣe èmi ò fi ìkan lórí lónìí <laughs> o. wọ́n ẹ̀ náà ẹni fi ìkan lórí àárín ara òníwé gbàrà yẹn. wọn ò sì lè kú fẹ̀. kí ló dé tí wọ́n fi ní kẹ̀kẹ́ lọ́sọ̀rọ̀ ìtẹ́lẹ́wé? òní ni ẹ̀ ìgbọ́dọ̀ tẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ṣíṣe padà ìgbàgbé fídọ́ọ̀mù ìlú tó bá kú gbogbo àwọn ẹgbà bọ́ọ̀ nàìjíríà ṣẹlẹ̀ lọ àwọn àwọn arúgbó lábùjọ yìí yóò dá wípé ìwọ̀n mọ́ ẹ lọ́gbẹ́ tó bọ́ bẹ́ẹ̀ gbà kẹ̀kẹ́ kí ló bẹ́ẹ̀ fi ṣe tó ní òfin lágbàríkà ni àbí kí ló bẹ́ẹ̀ ṣe fún kó ní ló bẹ́ẹ̀ ṣe fún. ṣùgbọ́n wọ́n promote ọtí wọ́n promote orin wọ́n promote gbogbo nǹkan wọ́n promote táwọn èèyàn wọ́n máa yẹ láì tó máa dáwọn èèyàn lẹ́ẹ̀ ládùúgbò tó máa dáwọn èèyàn lẹ́ẹ̀ ládùúgbò wọ́n ní freedom wọ́n wá sí nílé orin wọ́n gbọ́ orin látàárọ̀ ó rí èdè orin títì nígbà tó bá wù ó sì lọ́wọ́ àbúkọ́dà tó sùn sí iwájú kẹlẹ̀ ó ní òun ti lu tí yóò gbogbo kó tu bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ o tán ọwọ́ gbogbo ara jẹ́ àjọ tí lọ́wọ́ ẹsẹ̀ kọ́ra lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ewu ìjọba ẹ̀rọ ti bá wọn wà sọlọ́ jẹ́ pé ìṣẹ̀dá àlọ́wọ́ ló oúnjẹ jíjẹ oúnjẹ pọ̀ kárí jẹ oúnjẹ lọ́wọ́ wá sọ oúnjẹ ló bá ti jẹ́ àrọ́mù àmú ẹmu ni àṣegídí kan ẹ̀wọ̀ lọ́wọ́ bá pè àmú jíjẹ ẹ̀wọ̀ lọ́wọ́ bá pè àgbọ̀dọ̀ àwọn èèyàn lọ́wọ́ lórí ẹ̀ torí pé kí ni gbogbo ẹni àwọn ọmọ sìgá ó lè bá tẹ̀yẹ̀ jẹ ọtí ó lè bá tẹ̀yẹ̀ jẹ ìjọba á fi àwọn èèyàn lẹ̀ kó wọ́n ti lé ọtí kó wọ́n ti lè sìgá. ọwọ́ adé ń sọ̀rọ̀ láti ẹgbẹ́ tó kéré lọ ọwọ́ lọ sọ̀rọ̀ yóò kéde owó jáde ìlú ìyàrá ìlú ìlú àti ìlú. ẹ̀ tí ó pẹ àwọn èèyàn síbi pé kí wọ́n rí dáadáa pé ìjọba tó wà lára ẹgbẹ̀rún ní fídọ́ọ̀mù lọ́dà tẹ̀lé bá lò. táwọn ibi kíní kan wà tó pé yóò jẹ́wọ́ ọmọlúwàbí tí ó pa àwọn èèyàn lọ́wọ́ mẹ́ra kò ní lọ kíní yẹn lọ́wọ́ wa. ìṣe ṣùgbọ́n gbélé lẹ́yìn ọdún mọ̀. àgbọ̀dọ̀ sọ̀rọ̀ á jẹ ní ààbò mi ọlọ́dún sọ tá a jẹ olùsọ tá ọwọ́ á pọ̀ lọ wọlé nígbà bá wà lóde nígbà mi ẹ̀ ẹlẹ́sìn ní sẹ́ẹ̀ lò àwọn oúnjẹ ẹrúgbó bí wàá lẹ́sẹ̀ oúnjẹ déyà lè jẹ́ ń dẹ̀kẹ̀ yọ̀ ọ́ wọ́n fẹ́ pààyàn yìí ìdílé ibi tó yọ pọ̀ dé wọ́n fẹ́ pààyàn yìí wọ́n lọ́jọ́ kòkòrò wọ́n bẹ̀rẹ̀ tó méje lẹ́jọ́ tó tún di lọ́lẹ́ ṣùgbọ́n ní ká má jẹ ìjẹkú ìdí ọ̀dà kọ́ ayé débi kan ìdí ọ̀dà wá ní káwọn èèyàn máa jẹ́ bí àwọn afọ ti dán ọba mú. sọ̀rọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ sì mú wá mo bẹ́ẹ̀ ti mú wá ní ó sọ tó jẹ́ àlá rẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ àlá ìyẹn ni freedom máa jẹ ẹrú fún ẹnì kankan ṣùgbọ́n jẹ ẹrú fún kí ni o jẹ ẹrú fún ọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ ti bẹ̀rẹ̀ kọ́ wa kọ́lọ̀ kó fún wa ní àgbẹ̀lẹ́ ọ̀rọ̀ ìdá bọ́kọ́lù tó ṣe aláǹfààní kọ́lọ̀ tó kọ́ fún wa ṣùgbọ́n káwọn àwọn àkọlù ìṣẹ́rọ̀ láyé láyé àná àti ẹ̀fọ́ ká wọ́pàá tó ń bọ̀.